gbogbo ẹ̀yin olólùfẹ́ Bísí Aláròyé àgbègbè màmá ṣe ń dára àti olólùfẹ́ Fejos bàbá ẹ kàn lọ sí YouTube wọn ẹ máa rí kíní ẹyìn ẹ kàn tẹ kó kí n jẹun náà kò dẹ̀ ń gbìyànjú jẹ ẹ tẹ ẹ tẹ ẹ bá tiẹ̀ fẹ́ tẹ ṣé ẹ tẹ ẹrẹ mi ọmọ yìí ti wà nínú ilẹ̀kùn ayérayé ó máa dà fún yín ẹ mọ̀ ẹ mọ̀ káàbọ̀ <laughs> káàbọ̀ ah, ah, ẹ̀ẹ́dọ́dọ̀ ti wà ní ọpẹ́ ta ti ń wá yín ọ̀dọ̀ àwọn channel mi ilẹ̀ ń lo ẹ̀ẹ́dọ́dọ̀ ti wà ẹ ṣeun ẹ káàbọ̀ Sejubaba TV yorùbá lẹ́dẹ̀ ah, kí ni má fi ṣe lálejò báyìí ilẹ̀ yorùbá máa ń ṣàlejò ní ẹ̀mí ọlọ́run ẹ wá gbé ìkàlejò wá. <laughs> wáìnì náà gbé wá àti kìnní àmọ́ nígbà tí wàá ní kí n ti ẹ̀já ní ìsìnkàn kò lè dọ́dọ̀ yín kò lè dọ́dọ̀ yín ẹ wò ó nǹkan wà tá a fẹ́ kẹ́ máa bá wa ṣe oríṣiríṣi àwọn sinimá wa tẹ̀ ń wo ẹ̀ẹ́kẹ́ ńlá ìkí ẹ̀ kó dáa ewu ni kéèyàn ní twenty thousand view kó wá rí five hundred like kò ní jẹ́ kí YouTube jẹ́ káwọn míì náà tún rí àwọn iṣẹ́ yẹn ẹ dákun mo fọlọ́ọ̀ bẹ̀ mo fọ́ náà bẹ̀ yín ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa láìkì nǹkan tẹ́ ń wò ẹ wo ẹ wo kí ni subscription yín tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe sí ẹ like kẹ tún wá share rẹ̀ káwọn èèyàn wò ó ẹ ti mọ̀ pọ́jọ́ Wednesday ẹ kẹ̀ǹdẹ̀ sọ́nù lè sì rẹ̀ ń wò ọjọ́ Friday ẹ tún àwọn sinimá míì tó tó tó kà màmá yóò dáa fún yín ẹ wò ó ẹ jẹ́ káwọn míín náà mọ̀ nípa channel wa yìí ọlọ́run ó sì bùkún fún yín èmi ti yín tòótọ́ lórúkọ mi àtàpátá jọ ń ṣiṣẹ́ nífẹ̀ẹ́ Yorùbá ti Yorùbá a káàbọ̀ eré tẹ fẹ́ wò yìí. ah ah ah ah. <laughs> It's here again. It is the August edition of the Fejos Baba Talent Workshop 2024-2025 academic session. We offer basic certificate program, advanced certificate program, and professional diploma certificate program in filmmaking. The theme for this semester is fresh anointing. Come and get empowered and equipped for greater exploit in the kingdom. The date for the August edition of the FTW is August 16 to August 26, 2024. Cost fee is 30,000 naira only, which covers tuition, accommodation, campus package, and certificate. Then is LaSalle Secondary School, Arigbabola, Ondo City, Ondo State, Nigeria. Food will be available for sale on campus. Students are to come on site with editable laptops and camera if available. Also, the August edition of the Children Department of the FTW will be open. Date is August 16 to August 26, 2024 at the same venue. For more inquiries, call 081684 or 07064400150. FTW you. The gathering of battle axes. àwọn ti jẹ́ àti mi mo gbé o wọ́n ti jẹ́ mi àwọn ìwé ti jẹ́ àti wà sí kí ló dé ó kàn sínú wásaapù rẹ̀ ṣe é àwọn question yẹn simple. dàdí. joseph bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ yé mi rárá o my head was just blank all through gbogbo àwọn kìíní yìí mi ti rántí mo kọ pọ́n ní ìta mọ́ ọ. wọ́n jí mi ní wedding gown ẹ̀dẹ̀ ni mi ò rí kankan ṣe sí mi ò lè súnmọ́ ẹnìyẹn kí n gbé tiẹ̀ e ah! Rónkẹ́ ohun ìjà wa ò kì í ṣe nípa ti ara bí ò ṣe nípa ti ẹ̀mí àdúrà la máa gbà. mo ti ẹnu mi bọ ibú ẹ̀jẹ̀ Jésù ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn mo lè padà tèfètèfè sínú òkú pupa ayé ọmọ mi ò ní padà sẹ́yìn lórúkọ Jésù. àbí o àmọ́ àwọn tó mọ mí nìyí pé ọmọ yín ti padà sẹ́yìn nínú ẹ̀kọ́ rẹ̀ ọmọ yín tó máa ń jáwé olúborí tẹ́lẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ òdo ló gbàjọ nínú ìdánwò tó ṣẹ̀ṣẹ̀ parí òdo báwo bọ́lá mi wọ́n lò kókó kankan lẹ̀ sí. lámìdé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ tèmi mọ̀ kó rẹ̀ lè tóbi ilé yìí kí ló dé. hello ẹ pẹ̀lẹ́ sáà ẹ kú iṣẹ́ olúwa olúwa túbọ̀ máa ṣàgbára lọ́tún ẹ jọ̀ọ́ mo mọ̀ pé ẹ máa ń bísí torí ìránṣẹ́ ọlọ́run àlàyé nìyẹn hmm. èmi ni dáàdì Tádé mo fẹ́ bá yín sọ àwọn kankan náà ẹjọ́ ṣáàlè ríra olúwa ọlọ́run olódùmarè ló rán mi sí yín. ó o ọlọ́run á máa ràn wá lọ́wọ́ a ó ṣiṣẹ́ yìí débi èrè o. torí adé ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀yẹn ló wá fà tí mo ní kí a tètè gbé gbèsè yẹn ní kíákíá. àwa náà ti ń gbé gbèsè lè lórí àwa náà ti ń gbàdúrà tó yẹ kọrọ lórí ọ̀rọ̀ yìí ẹgbẹ́dà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àdúrà ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ mo sì ní ìdádójú pé mọ́mì tí wọ́n bí ọmọ yín yìí kọ́ ìyẹn ìyàwó yín madam ṣé kò sí kò sí kí ló dé ah, mo kàn ní kí n béèrè náà ni àbí ọmọ òṣà lè pọ̀ títí kó má lórí sùn. èmi náà lórí sùn ẹ̀. <laughs> ẹ̀yin nìkan <laughs> ṣé ẹ̀yin nìkan lọ́lọ́kọ̀ tó wà wá sáyé ni. èmi àti ọlọ́run ọ̀gá ògùn ní ọlọ́kọ̀ tó wà ọmọ yìí wá sáyé ọlọ́run ló dá lóòótọ́ àmì mi ni mo bí nǹkan mi. ẹ̀yin nìkan lẹ bí ọmọ alàgbà ìyá ọmọ yìí ń àwa dénú pálọ̀ a ò rí lẹ́nu ọ̀nà a ò rí màmá Joseph dá a ò rí ẹgbọ́n níbo ló lọ a ò rí a ò rí a ò rí o yé a ò rí. ṣé wọn ti kú ni níbo náà lọ. a ò mọ. ẹ ò mọ alàgbà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í máa ṣe ọ̀rọ̀ àwàdà ẹ wò sá ilẹ̀kùn ńlá ni wọ́n tì mọ́ ọmọ yìí kódà àgádágodo ńlá gbàǹgbà ni wọ́n fi ti ọpọlọ ẹ̀ òun ló fà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ òun ni ò jẹ́ kó rí rẹ̀ ó gbèwé mọ̀ òun ni ò jẹ́ ó mọ̀wé mọ̀ òun ló jẹ́ kí náà rẹ̀ ó máa jí wàjò rẹ̀ yìí bó ṣe ń jó <laughs> sí n tó sì ṣokùnfà ẹ̀ ẹ̀ṣẹ̀ àìdáríjì ni òun ló ṣokùnfà ẹ̀ alàgbà <laughs> ẹ gbúdọ̀ dáríjì ìyàwó yìí. kò ṣeé ṣe èmi ò lè dáríjì mi ò lè dáríjì kàkà kí n dáríjì kọlọ́run mẹ́mìí mi lọ tó bá ṣohun tẹ́ ẹ pè mí sí nìyẹn kò sọ̀nà bẹ́ẹ̀ fọlámídé jẹ́ àlọ́. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ dádì ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ dádì. fọlámídé ìṣòlè délẹ̀. tí ẹ bá kọ̀ láti dáríjì àwọn tó ṣẹ̀yìn bàbá yín tí ń bẹ lọ́rùn kò mà ní dáríjì ẹ̀yìn náà. ṣẹ́yìn mọ́ tó ṣe ni àlàáfíà ni fún yín o. lẹjọ ń jà kí ló ṣẹlẹ̀ tó ń sunkún tí mo wà láyé. kí ni kókó òwe tí mo kà tí mo gbàgbé àwọn ìkẹgbẹ́ mi sọ fún mi pé oògùn sọyẹ tí wọ́n ṣe fún mi oògùn sọyẹ tí wọ́n ṣe fún mi ó ti bàjẹ́ ló jẹ́ kí n má mọ̀ òwe mọ́. ẹ jẹ́ pé mọ́mí kẹ́ ẹ dáríjì wọn kó oògùn tó ń jà mí kó lè fi mí sílẹ̀ ẹ má fi tí í pa lára ẹ ṣé tí o bá rí ìyá ẹ̀ ṣe O dá mọ́. òótọ́ ni pé mi ò dá wọn mọ́ àmọ́ ó ti bà mí lára ó ti bà ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò gidi ni Dádì Joseph. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kódà nígbà tí wọ́n wá ní ọ̀sán yẹn mo rí nínú ẹ̀mí mo rí ọ̀pá àṣẹ lọ́wọ́ tó túmọ̀ sí pé ìpè wọn ṣe ìpè ìpè wọn dájú. Hmm, kí ló wáá nira fún wọn láti dáríji ìyàwó wọn torí mo gbọ́ ní ọ̀sán tí wọ́n sọ pé àwọn ò lè dáríji wọn ṣé ìyẹn gan-an wá kí n ṣẹ̀ṣẹ̀. Káde ìbéèrè ẹ̀dá ṣùgbọ́n kìnìún kan ni mo fẹ́ kó mọ̀. Kò sí bí ènìyàn ṣe jẹ́ ọmọ Ọlọ́run tó tàbí ìránṣẹ́ Ọlọ́run tó tàbí kí agbára Ọlọ́run kó pọ̀ nínú ayé èèyàn tó ènìyàn lèèyàn máa jẹ́ ẹ ènìyàn ní gbogbo wa ẹ̀jẹ̀ ló sì ń ṣàn lára wa. Ènìyàn ní gbogbo wa. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn ni gbogbo wa ẹ̀ṣẹ̀ tíyàwó wọn ṣẹ̀wọ̀n yẹn ló dùn wọn ṣóòrè kò sí bó ṣe máa rí orí ọ̀fẹ́ Ọlọ́run la nílò láti dáríjì ẹnìkejì ẹ bó ti kéèyàn ní agbára Ọlọ́run tó kò sẹ́ni tó máa ṣe tó máa tí ò ní bínú àfikún Ọlọ́run ran gbogbo wa lọ́wọ́ ló kó sì fún wa lórí ọ̀fẹ́. kó lè tó wáyé wọn báyìí hmm. àmọ́ ìgbà tí ọ̀rọ̀ wa ti rí báyìí kí wàá fẹ́ ṣe fún ọ. àdúrà àdúrà ni àdúrà náà làwọn máa gbà àdúrà làwọn máa gbà fún wọn a gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ò ní Jésù rárá that's not it um, uh, àdúrà làwọn máa gbà fún wọn pé kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ uh, kí Ọlọ́run fún wọn ní agbára àti orí ọ̀fẹ́ láti dáríjì ìyàwó wọn àkókò tí ẹ̀wọ̀n tíyàwó ọ̀hún ṣe fún wọn báyìí. dábìlì ẹ ṣe ẹ tuntun jẹ́ kí n rí èèyàn gẹ́gẹ́ bí èèyàn sí báyìí ah, ó dẹ̀ tó àwọn sì ń pe ìrànlọ́wọ́ àti oore ọ̀fẹ́ Ọlọ́run gbogbo wa nílò. exactly exactly that's it. That's true. ìjọ lórí ìjọ ìjọ jáde jáde ìjọ ìjọ. àwọn èèyàn ń gbọ́ ó ní ayé èso this kind life retire me ó láyé èso ó ní dáàdi nùkẹ́ sálárì èmi ò sì gbowó oṣù lóòótọ́ iṣẹ́ ọlọ́run tí mò ń ṣe náà ni mò ń ṣe tí òtítọ́ ọlọ́run sì tóbi nú ayé mi ó tún kọrin ó ní ten years ago sí mọ́ mi alàgbà sixteen years àná sí mọ́mì rèé o lójókòó yìí ó ní step mother no kíá èmi ò kú fẹ́yàwó mi èmi nìkan náà mo wà tí mò ń dá nǹkan mi tọ́. ẹ̀mí pé sixteen years ni ìyá ọmọ yìí ò fi yọjú àbí ẹ̀ ń gbé e pamọ́ fún. alàgbà ojú kòkòrò àti àìní sùúrù ń ló ṣèyá rẹ̀ bẹ́ẹ̀ ni kì í kún ṣe pé à ń jìyà a lè má lówó bí àwọn ọlọ́rọ̀ ayé jáǹtì rẹ̀rẹ̀ o àṣírí ń bò mẹ́ta ń pé à ń jẹun ilé tá à ń gbé mo ti kọ́ tọ́kin tó ṣèyàwó bẹ́ẹ̀ ni ojú rẹ̀ ló gùn ṣàdédé ló kàn fìwé lẹ̀ lẹ́yìn oṣù méjì tá a bí ọmọ yìí ọmọ yìí à oṣù méjì kí ni ọmọ tẹ́ ń wò yìí ò mú mú oṣù méjì tó kọ̀wé lẹ̀ tó ní pé kí n má wá òun o kí n kí n kí n kí n kí n dá kí n máa kí n tọ́ ọmọ mi fúnra mi ló sì lọ. ẹ sì wá lọkẹ lọ bẹ́ẹ̀. ẹ máa gbá lágbà tí èèyàn wá lè gbó dídú kókó ọmọ sọ́wọ́ kó má lọ bẹ ìyàwó kó má lọ bẹ ìyá ẹ ni mo wá lọ mo wá lọ mo lọ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ débi wípé tó bá ṣe pé o ò ní fẹ́ ni mọ́ gba ọmọ yìí sọ́wọ́ jẹ́ kó mu mú tó yẹ kó mu tó bá sì ti dàgbà díẹ̀ kó o gbé e wá ẹ má sì máa tọ́ ó ní lọ fún lọ́mú fúnra mi. Ah, ah, ah. èmi ò gbọ́rú eléyìí rí o báwo lẹ ṣe wá ṣe kókó ọmọ báwo lẹ ṣe ṣe. ìfìlọ́lọ́run lọ́wọ́ ni o òbílẹ̀ jésù lọ́wọ́ ọlọ́run má jẹ̀mú ọlọ́run pé ló ràn mí lọ́wọ́ o àwọn dókítà nígbà tí wọ́n gbọ́ sọ̀rọ̀ náà àwọn náà gbìyànjú tiwọn nígbà òde pé kò ní bákan lọ́mọ sórí làwọn wá ṣètò oúnjẹ tí ó mọ̀ jẹ kò pẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní mu mílíkì tó bẹ̀rẹ̀ sí ní jẹ tó bẹ̀rẹ̀ sí ní jọ kàtọ́ àwọn oúnjẹ òkèlè tó fi di bó ṣe di yìí. Ah, ah, báwo ló ṣe wá mọ̀ wò. Ah, tó ìbọn lọ́hùn ni èmi ni mo dá nǹkan mi tọ́ o bẹ́ẹ̀ ni lẹ́yìn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn ará ilé wọn bá mi gbé tí n bá lọ sórí òkè tó láwọn ìgbà yẹn ìgbà mi máa ní prógráàmù lórí òkè rẹpẹtẹ tó bá pè mí sí àwọn oníbà ń gbé pọn tí màá fi dé tí màá fowó oúnjẹ lẹ tí màá tún tọ tọ tọ èmi náà ni mo tọ tó fi di báyìí o tí mo wẹ̀ fún tó fi di báyìí o sixteen years. ìyá rẹ ò sì yọjú sí rárá. kò béèrè rẹ ah, ọmọ yìí ò dáyà rẹ mọ ah. bóyá lòun gan tó bá rí lòun gan lè dà mọ. Ah, ẹnujọ́ mẹ́ta yìí náà mo gbọ́ pé ó tún ti tún ti kó dé ìlú wa yìí o kó tún ti wá bá sábẹ́ ọkùnrin mi ẹgbọ́n lẹ́yìn ọmọ mẹ́ta bàbá mẹ́ta èmi tẹ́ ń wò yìí gan-an tí mo ti fojú mi gan-an ní rí báyìí yóò ti lé lọ́dún mẹ́wàá èyí tí mo sọ fún yìí ọmọ yìí ò gbọ́ rí mi ì bó ṣe ó ṣe ń gbọ́ ó ṣe ń gbọ́ lákòókò ni. eré ilé eré ó le. tó nǹkan ọlọ́run sì fún lọ́pọlọ orí rẹ̀ pé ìwé sì yá nígbà sàwọn oníbèrè yẹn fún mi táyé ọmọ mi dà tó dùn wò ẹ wá ní ìwà lọ́nà ọbẹ̀ ẹ kí ni náà. ẹ gbìyànjú ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ fúnra wa nítorí ọmọ yìí ẹ gbọ́dọ̀ ìyàwó yìí kí ilẹ̀kùn tá a àgádágodo tí a fi ti ọpọlọ ẹ̀ kó lè bá a ṣí dànù kí ẹni bí àjèrè ọmọ yìí kalẹ̀ àbí òun ṣàlọ̀rọ̀ ni mo ṣe rí ìgbésẹ̀ kan ṣoṣo tẹ̀lé pé ni pé ẹ dáríjì àwọn ẹjọ́ alàgbà ẹ ló mú sí. Ah. <laughs> ah. mẹ́rìndínlógún ọ̀dà ó tán nù. bàbá torí ikú jésù àtòjì ah, ẹjọ. alàgbà ah, ọ̀dà hmm. kò sí ọ̀nà ibi kì í ti dáríjì ni ebi mi nífẹ̀ẹ́ sílé mọ́ ah, a bá ń torí iṣu jẹ́ polówó lọ àtòrí ikú jésù orí ọmọ la ṣe ń jìyà ah! chai chai chai chai káì lè máa rárá torí ọmọ torí ọmọ mi torí ọlámìdí ọmọ mi màá wá lọ màá wá ìyá rẹ lọ adarí adarí jí o. ọlọ́run adé ẹ̀rùn lọ́wọ́ jésù nínú àánú rẹ̀ á ràn yín. ẹ ṣe wá máa wo bó ṣe wà lóbì ló wà nígbà ìjà obìnrin nìkan lè lérò kó máa ń da ọmọ tọ mi ò mọ̀ wípé ọkùnrin náà máa ń dọmọ tọ first time tí màá rí nílé. àwọn ọkùnrin náà ń bẹ ẹ má jẹ́ ká sọ pé lórúkọ burúkú lọ́lọ́run jẹ́ ká bàbá náà di èrò ọmọdé ká máa ṣiṣẹ́ lásán. àmín àmín àmín. àǹtí mi gbogbo ẹ̀kọ́ tẹ̀ ti wá sú mi báyìí tó ti pé èèyàn ò rí èèyàn ò rí wẹ́dìn ṣe kò tiẹ̀ sí ìkọ̀kọ̀ tó ń work out ó farabalẹ̀ farabalẹ̀ ọlọ́run ṣì wà lórí ìtẹ́ gbogbo ẹ̀ ló máa níyànjú sùúrù ni wàá ṣe ṣó dá ẹ lójú pé ìwà àtìkúnlé ẹ ṣáàjà. àjà ṣùgbọ́n káfíń ní ìpínlẹ̀ ìgbéyàwó wa kó má dúró kó dàrú kó ní òtí ẹ̀jẹ̀ kí gbogbo ọ̀rọ̀ náà yéèyàn mọ́. ṣé ẹ gbàdúrà sí ìṣípayá tí mo rí sí yín gbà yẹn bẹ́ẹ̀ ni àǹtí mi hmm. a tó fi àwẹ̀ tí gan ṣé bí mo sọ fún yín pé mo padà rí ìpayà pé wọ́n dá aṣọ mi padà fún mi àǹtí mi ṣé bí lẹ́kùn ṣáà ti ṣí àbí. Ah, má jẹ ǹtàn sórí tí ọ̀rọ̀ bá rí bó ṣe rí yìí ó ní nǹkan tí ọlọ́run fẹ́ ṣe o sórí tí ọlọ́run bá tilẹ̀kùn nígbà mìíràn ó máa ń fẹ́ fi ohun ìkọ̀kọ̀ ọ̀yàn ní o ó ní mo fi sọ fún ẹ pé kò jẹ́ ká tẹra mọ́ àdúrà ká máa gbàdúrà. àǹtí mi àbí ṣé kí n lọ rí bàbá pásítọ̀ mi bí wọ́n lè bá wa gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀. a fẹ́ jẹ́ pé ìwọ nìkan ni wàá dá nìkan lọ kì í ṣe dandan ni kí n tẹ̀lé ẹ lọ ìwọ nìkan ni kó o lọ kó o kó o kó o lọ àdúrà náà la máa gbà. òkúkú jẹ́rìí mi èmi náà ní dákẹ́ mi ò ní dákẹ́ gbogbo mi máa ṣẹ́. Merci, Baba. Sun yi zakoli detalic. Bóyá lágbára láti bá tọ̀ Yorùbá ló fi kọ́. Sí bàbá mi ò wọ́n, bàbá mi ò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ ohun ló wù mí láti sọ fún yín ní èmi kan ẹ̀yin kan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu mi já mi kulẹ̀ láti sọ ìgbà tó tọ́ àti àsìkò tó tọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àfọwọ́kọ yìí bàbá mi mo lérò wípé ẹ ó mọ ìmọ̀lára díẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ àti ẹ̀yìnwá tí ẹ ti ṣe nínú ayé mi mo lè rántí ìrìn àjọ rìn bọ̀ wá eré àjọṣe àti gbogbo ẹ̀kọ́ tí ẹ ti kọ́ mi èyí ni láti dúpẹ́ pé ẹ jẹ́ ìmọ́lẹ̀ atọ́nà mi látìgbà tí mo ti ń di ọmọkùnrin ẹni tí mò ń wo àwòkọ́ṣe àti ọ̀rẹ́ mi gidigidi kò sí ọ̀rọ̀ kan láti ẹnu mi tí ó lè sọ ìmọ̀lára àti ẹ̀dùn ọkàn mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ mi sí yín jẹ́ ohun tí kò lè wú àti ohun tí kò lè sà ó jẹ́ ohun tí ó dájú láti inú ọkàn mi ẹ mú kí ayé rọrùn fún mi láti gbé mo dúpẹ́ pé ẹ dúró tì mí ẹ sì máa ń wà fún mi ní gbogbo ìgbà ẹ̀yin ni dígí tí kò lè fọ́ wúrà tí kò lè kó sómi ọkàn mi ṣe àfẹ́rí yín lọ́pọ̀lọpọ̀ ayọ̀ ọkàn mi ní gbogbo ìgbà ni mo máa ń gbà ládùúrà wípé ẹ ó jẹun ọmọ ikú kan kò lè yà wá bàbá mi ṣé ẹni táwọn lè. tọ alàgbà Ọlámídé màmá tí láti ibi ẹjọ ẹ jẹ́ ká máa lọlé ẹ jẹ́ ká padà sílé. Um, ẹ ǹlẹ́ mà. ẹ káàbọ̀ sá. ẹ ǹlẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi o ẹ ǹlẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹ káàbọ̀ sá. ẹ dákun ṣe mọ ẹni tó dúró yìí. mo mọ̀ wọ́n. ẹ sì mọ géńdékùnrin tí ó dúró tí wọ́n ah, irọ́ mi ì tiẹ̀ rò rí alàgbà hmm? over to you. tọ ẹ ṣeun fàdékẹ́ fàdékẹ́ ó ṣẹ̀ mí gidi gan tó dùn mí gan kódà n tó ṣe bà mí lọ́kàn jẹ́ gan kò yẹ kémi rẹ wá máa sọ̀rọ̀ hmm, ó ti ṣe n tó lóò fẹ́ ṣe àmọ́ nítorí jésù mo dáríjì ọ tọkàntọkàn mo yọ̀ǹda ẹ mo dáríjì ẹ pátápátá pátápátá mi ò bá ẹ jà mọ́ mo yọ̀ǹda tọ́lọ́. ẹ dákun alàgbà ṣé ó dénú yín sá. <laughs> ó dénú mi ọlọ́run pọ́n mi lé kí ló wá kù tí mo bọ́ lọ́run fà. Ah ṣèbọmọ tó bí fún mi ló dàbí géńdé lẹ́gbẹ̀ẹ́ mi yìí tó dùn ah. wò yìí ọlọ́sí ti yànda wọn géńdé fóun náà bá wọn pọ̀ ẹ bí kí wàá ló wá jẹ. ọlámidé ọlámidé ah ọlámi. ọlá ẹ wo ta ló lá ah, ẹ. ẹ máa lọ aṣáà ti ṣe tí. ẹjọ sá o ẹjọ sá o wọn láwọn ti dáríjì mi tọkàntọkàn ó ti rí àwọn wá dáadáa pé ọlọ́run ti sọ pé káwọn dárí jì wọn á ní ṣé mo lè padà sọ́dọ̀ mi. alàgbà sá wọn ń béèrè lọ́wọ́ kí ni wọn wí. Ah, mo rò gbàgbọ́ wọn ní ṣé àwọn lè padà sọ́dọ̀. paragon ni. ẹ ẹ ah, ẹ má lọ àgbà ah, ìfẹ́ àárọ̀. ẹ máa ń bọ́ àmì lọ́tò pápá. ìfẹ́ àárọ̀ mi. Àgọ́yọ̀ ọmọdé lọ. kí lélẹ̀ mo dáràn bísí wọ kúnlé kí ló ṣe pẹ̀lú bísí ṣòwò àókè ṣá bísí kúnlé kí ni mo rọ́bìṣì kílẹ̀ méjọ fà kọ́. ọ̀gá farabalẹ̀ kó yé pariwo wọ́n ní mo ṣe bí ẹni tí nǹkan jẹun lórí ẹ̀ kí ni problem ẹ̀ náà dúró ló ṣe nǹkan tó dẹ̀ èèyàn kan ló wà fún so nǹkan tó wá dáa fún èmi yẹn olóyè kó wá bu ìbọn náà fi kiri sílẹ̀ fún mi jàre. ẹnì máa wọ́n tún bá sún sẹ́yìn. Ah, ṣé wàá òkè tẹ ọdún tó tún ní. máa rẹ́ mi jàre. ọjọ́ tí kì fi sílẹ̀ fún mi jọ. àdúgbò ah, fi sílẹ̀ sẹ́. sílẹ̀ fún mi. àdúgbò fi sílẹ̀. yẹ́ẹ̀. yẹ́ẹ̀. lọ́jọ́ ṣé bí sílẹ̀ gbọ́kọ lọ́wọ́ mi ṣá àbọ̀lọ́ mo mọ̀ fi ìṣípayá ìhàn mi kí ni mo ríyàn tí bí sí jẹ́ ni ah, kò máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ kárẹ́ ni bárẹ̀ ló máa kù ìyẹn bí sí náà gbọ́kọ mọ́ èmi lọ́wọ́. ń gbọ́ pé ọ̀rẹ́ ń dání ni mi ò rírú ẹ̀ rí. Ah. ta ló sọ fún ẹ pé ọ̀rẹ́ rẹ dà ọ́. Ah, ṣé bẹ́ẹ̀ pé ìṣípayá tí mo sọ fún yín nìsín bísí ni mo rí lójú àlá mi ó wá jẹ́ àsìkò tí mò ń gbàwẹ̀ àti àdúrà lọ́wọ́. àlá tó o láyẹn ó lè má ṣe ìtumọ̀ tó fún o ah, pé o ọ̀rẹ́ rẹ lójú àlá kò sọ pé ọ̀rẹ́ rẹ̀ gangan ni alárìkèrèkèrè ṣòro gẹ́ olórí ibú ni má jẹ́ ká fi ẹ̀tẹ́ lẹ̀ ká máa palapala pa wo bó ṣe bí sí ọ̀rẹ́ rẹ̀ bí ó sì ṣòun àdúrà báyìí àti sùúrù láfi mọ́. sùúrù kẹ ẹ wo nǹkan tí màá fi ojú bí sí rí ó ló ń lọ lọ́kọ̀ yẹn. tẹ̀sù fẹ́ kó o ṣeun gan ló ń ṣeun èyí o ìdẹ́sù fẹ́ kó rawọ́lé ìrawọ́lé o èṣù fẹ́ kó jà nípa titi ara ni ohun ìjà wa kì í sì ṣe nípa ti ara àní òjá ní sùúrù ká kún fàdúrà ká lè mọ ibi tí ogun yìí ti ń wà ní. pé kí n má bíbí sí léèrè. kí ló fẹ́ bí kí ló mọ̀ tó fẹ́ bí èé o àní jẹ́ ká kún fàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ kí wọ́n gan béèrè tọ́ni lọ́wọ́ ọlọ́run fún ara rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló mọ ìgbésẹ̀ àti bó ṣe rìnrìn àjò òun. Ah, <laughs> oh, Jesus. <laughs> Boa! Jesus. Boa! Kò sọ pàwọ́ dáadáa, Jesus. Boa! Thank you. ẹ ló fún mi báwo ni wo tètè tó bá mọ̀ pé ó ní wedding ṣe tètè send pictures àwọn pictures to need fún wedding yẹn tètè send it because i'm not ready to be running around or a wedding for one month mi ò ráyè ẹ o. ìgbéraga ẹ ti pọ̀ jù kí ló dé náà màá send ẹ right away but mi ò ṣàfẹ́ purple material so. àlọ́ mo kò ní ẹ́ a ní ká tún ẹ ṣe ká fún ẹ ní àwọn fine fine colours òun ṣakọ ṣé à ń sẹ́ǹdì èyí tó bá ti fẹ́ sí mi. Ah! ẹ ìwọ ló mọ ọmọ tó já ó máa rí lórí WhatsApp ẹ láìpẹ́. ó dáa kò sí problem kò tẹ́ kí ẹ. kí lè mí ìsà. ìbéèrè tíyàwó yín béèrè yẹn ni mo fẹ́ ká gbéyẹ̀wò dáadáa. lákọ̀ọ́kọ́ èmi ò èmi ò níyàwó kankan sínú ilé èmi ò níyàwó sínú ilé ẹ̀kejì ni pé èmi ò lè fẹ́ Fadékẹ́ sínú ilé yìí mọ́ o mo ti dáríjì lóòótọ́ o àmọ́ mi ò lè fẹ́. ní báwo ni ẹ ṣe rò pé ẹ lè máa dágbé láì ní ìyàwó lọ́dọ̀. báwo ni mo ṣe wà. láì ní obìnrin nínú ilé mi fún sixteen years tí wọn ò sì kọsẹ̀ ṣé ibẹ̀ ń sọ fún mi nísìnyí wípé kí n gba fadékẹ́ padà sínú ilé pẹ̀lú ọmọ mẹ́ta ọ̀nà yóò ní dàrú o ilé yóò ní bàjẹ́ o ayé yóò ní bàjẹ́ o. èmi rò pé ó lè dá àwọn ọmọ yẹn padà sọ́dọ̀ àwọn bàbá wọn ni. ṣé ẹ sì rò pé eléyìí mo mọ àwọn bàbá tó bímọ fún. níwọ̀n ẹgbà tí mi ò ti fẹ́ ìyàwó mi sínú ilé èmi ò tí ì kọsẹ̀ o. ẹ fọmọ yẹn lẹ kó mọ ṣe tó wù ú. ó dà ó dà gbà ẹ ẹ bá mi kí Joseph dáadáa ó dàbọ̀ ẹ ṣe. láti èmi ò lè ṣe láyé o mi ì lọ fẹ́ rú ẹni báyìí mọ̀. Ah, Tádé ẹ wá gbà mí onímọ̀ èdè sọnù Tádé kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó wà láàrin lọ́kọláya kí ló mọ̀. ohun tí mo mọ̀ nípa ẹ̀ ni mo ti sọ fún yẹn. mi lè fẹ́rù ẹni báyẹn mọ́ náà mi lè gbọ́ kankan kò síkan lè sọ fún mi mi lè ṣe ah. báwa ṣe fẹ́rù ẹ̀yàn báyẹn. Ah. Ah. ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí tádé máa yarí o kí ló kàn bá. máa gbẹ máa gbẹ. kí ló dé mo ní kí n wá gbọ́n ìmọ̀ orí rẹ ni. ọgbọ́n ni ṣé ẹ̀yin ò kí mọ latest àbí ẹ̀ kí ń gbọ́ràn ẹ̀ kí mọ latest ọ̀nà tí ogún gbà wọnú ayé mi ó ti dì ògiri tó lanu nípasẹ̀ ẹ̀sẹ̀ àdáríjì ó ti dín nínú ayé mi báwo ló ṣe débi gan. Ah! tó o bá tún lanu níbẹ̀ ń pò bá tún ṣe yà máa ní kí ẹnìyẹn kí ó ya dé agbárí ẹ ó yà parẹ́ lórúkọ jésù parẹ́ lórúkọ jésù ah ṣé ó ti lọ o ọlọ́run ó ti lọ ah ah ti sòṣe o ti sòṣe o ah ó ti lọ ó ti lọ o ah. Hmm. bísí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tó sọ lórí fóònù yẹn ò yé mi. mo fún mi àwọn pictures tó send sórí fóònù mi. pictures oh picture wedding àti decoration yẹn. yes but ìkan wà ń bẹ̀ hmm. mò ń bọ̀ ṣe ń gbé jáde fún ẹ. Hmm. ok o good òun ni o lè zoom. ok uh, sorry these pictures are not for you. okay mo ṣe mistake send ẹ pẹ̀lú pictures to me. send. mistake. ẹ na. Uh, but ibo ló ti mọ ẹni ah, ah. Eh, especially this man ibo ló ti mọ. you see is there anything you are not telling me mi ò mọ̀ kò ṣe pé mo mọ̀ náà láì kan nínú àwọn èèyàn tó ń gbé within the neighborhood so ọjọ́ tí wọ́n bímọ so ọjọ́ tó wọ́n ń ṣèkó mọ ni mo ya picture àwọn méjèèjì pẹ̀lú. tó ń ṣèkó mọ ọ náà ò ń sọ fún mi pé máà tó wà ní picture yìí òun ló fẹ́ wúmà yìí wọ́n wá bímọ. fún mi ọkùnrin ò lóorùn. you are not telling me Kilo ló ṣẹlẹ̀ ò dẹ̀ farabalẹ̀. mi ò lè farabalẹ̀ o ò lè understand olóhùn kò lè yí ẹ ìwọ má borí dúró ná onílébọ́wùdù ní ló ń gbé àbí. ìsàlẹ̀ ń bẹ̀yẹn ló ń gbé náà ọ̀nà street. mo ní ìfẹ́ kankan ṣé o lè fi ilé wọn hàn mí tába ti lọ kó kan mi ò ní mú chat fi ilé wọn hàn mí. kò lè tó yẹn kò ṣe bọ ṣe sùúrù tó bá ti ń lọ máa mú ẹ ọ̀nà ibì kan náà ni. kò ní ìdí mo ti ń lọ oúnjẹ ah, ah. ah, mi wá wẹ̀sì. oníwèsì wọn jẹ́ jò mí dúró onímọ̀ torí ní fóònù fóònù máa yìí neighborhood ni tí ó to be more. Hey. ti fais up. Extra sheet. Ah! What is that? What is that? What's your mouth? Give me shot! What's that? My boy, you are doing well. And is still more. Don't worry, there is still more. What are you doing? Be Focus. No copy. Focus. My boy, you are doing well. job. My dad, dad. When you do it, you Damn it. mo ń bí ebi ẹ torí ẹ ti dàrú mo ń bí ebi wèrè àbí mo ń bí ebi ẹ kan ṣe àbí ọbẹ ìfúnlẹ jàre kí ló dé. mo kí o jẹ́ máa fara balẹ̀ ẹ́ wọ́n gidi lè ti pọ̀ jù kí ló ṣe é tó ṣe ẹ̀yìn. sórí ike ọkọ tí mo mọ̀ ní wípé ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ gba ọkọ lọ́wọ́ mi tàbí tó fẹ́ da ìgbéyàwó mi rú inú ọlọ́run máa jó ni. àmín àmín lórúkọ jésù ṣé pírọ́blẹ̀mù ẹ náà nìyẹn. Hm, ronke ọ̀tọ̀ nìkan tí mo bá wà ọkùnrin ò lọ́rùn o obìnrin kan lọ́rùn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ kan àtúnṣe pé wọ́n máa jóná wọ́n á jóná tẹ̀yìntẹ̀yìn náà máa jóná obìnrin mi lọ́rùn àwọn ọ̀rẹ́ kan lọ́rùn. excuse you why are you overreacting kí ló ń ṣe é ná well that's your way bó ṣe máa ń ṣe bí ẹni tí nǹkan jẹun lórí ẹ̀yẹ nítorí bá wá kọ́ nìyẹn o hmm. wá wo nǹkan o kí ni wọ́n mi ò ah. <laughs> Ronke o jẹ́ wò kí ni. okay. Kíni? Ha! Ajá. Bísí. Hmm. Ọ̀rẹ́ mi. Ṣé ni bọ̀bọ́ yẹn béèrè fún extra sheet lónìí ni o? Ó gbà lákòókò, ó kún, ó gbẹ lẹ́kejì, ó kún. Ṣé ọmọ kan tó ń dùn mí bẹ́ẹ̀ ni wípé mi ò rí nǹkan kan kọ, mo lè tún jí wíwú. Ó ju èmi gan torí mi rí nǹkan kan kọ ṣùgbọ́n ó dá mi lójú pé wọ́n ti lọ bá a tún oògùn sọ̀rọ̀ ìyẹn ṣe ni àbí kí lo expect tó bá jẹ́wọ́ ńkọ́. Hmm. Fúnkẹ́ hmm? irọ́ ni hmm. sórí mi ò believe pé oògùn sọ̀rọ̀ yẹn ni bọ̀bọ̀ yẹn ṣe o torí oògùn sọ̀rọ̀ yẹn kò easy tó bá yẹ pé ó easy ni àwọn tó ń gba pò ní class náà ń gba last position àwọn náà wọ́n á ti ṣe gbogbo alájọmọ̀ gba first mi ò rò bí oògùn sọ̀rọ̀ ló ṣe. oògùn sọ̀rọ̀ ló ṣe òkè tó bá bìlì kí ló dé tó ní ìgbà tí ọlọ́run dá ìpolọ àwọn Síónì padà wọ́n dàbí ẹni pé wọ́n ní àlà adìẹ tí ò kú báyìí ó sì máa jàgbàdo ọmọ tí ò bá mọ̀wé lónìí ó lè dọ̀la kó mọ̀wé nípa ọlá Jésù. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ why the sudden change? ogun nǹkan màá ló máa ra pálá wọnú ayé mi nípasẹ̀ ẹ̀ṣẹ̀ àìní ìdáríjì àìní ìdáríjì ló ṣílẹ̀kùn ogun tó fà á tó jẹ́ kí n máa gbàgbé nǹkan tí n bá ti kà ní gbogbo ìgbà. ẹ̀ṣẹ̀ àìní ìdáríjì àmọ́ ọmọ àlè ló máa rínú tí ò ní bínà. bíbélì sọ pé ẹni tí ò bá dáríjì ọmọlàkejì rẹ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run kò ní dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. ṣé ẹ rí tí ilẹ̀kùn ogun bá ti ṣí sílẹ̀ nǹkan tó bá ti wu sàtánì ló lè ṣe yóò jí yóò pa yóò dẹ̀ tún parun mo gbọ́ o mo gbọ́ gbogbo nǹkan tí ẹ sọ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ wípé àwọn ẹ̀ṣọ̀ kọ̀ọ̀kan wà tí ò ní ìdáríjì tí ò dẹ̀ lè ní ìdáríjì láíláí. rárá o rárá o kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì tí ènìyàn ò bá fẹ́ wà nínú ìdè dandan ni kó gbọ́dọ̀ dáríjì àwọn tó ṣe é. rárá kò lè ṣeé ṣe mi ò lè gbà láyé báwo lè ṣe fẹ́ kí n dáríjì ọkùnrin tí ó fi tipá bá mi lò pọ̀ láti bí ọmọ ọdún mẹ́wàá tí mi ò dẹ̀ lẹ́nu àti sọ̀rọ̀ báwo lẹ ṣe fẹ́ kí n dáríjì ọkùnrin tí ó pa ìyá mi nítorí kó má bàa lè sọ ohun tí ó ṣe fún mi ẹ̀yin ní ẹgbọ́n ṣe ti tó ṣẹ̀ṣẹ̀ ni. irú ọkùnrin wo nìyẹn. bàbá mi ni ó ṣe gbogbo tí mo sọ yìí bàbá mi ni lẹ́yìn tó ṣe gbogbo èyí tó ó fẹ́ yàwó mi ó sì lé mi jáde ọpẹ́lọpẹ́ lórí ọ̀kan tó ń tọ́jú mi. eléyìí tún pàkàṣọ o ibo ni bàbá rẹ wà báyìí. wọ́n wà níbi aláìsí ìyàwó tuntun tí wọ́n fẹ́ ó sì lé wọn jáde ó sì gba gbogbo nǹkan tí wọ́n ní wọ́n sì di alábọ̀ọ́ra báyìí wọ́n wá ránṣẹ́ sí mi wípé kí n dáríjì wọ́n ẹ̀yin náà fi sí méjèèjì gbọ́ tó ṣeéṣe ni ẹ ò lè sọ̀rọ̀ àbí ẹ ò lè sọ̀rọ̀. ó ṣeéṣe ó ṣeéṣe torí ìwò àyà rẹ ló ti ọ̀daràn yìí mọ́ tí ìwọ náà dẹ̀ nísinmi. bẹ́ẹ̀ni mi ò nísinmi inú mi ò dùn rí bẹ́ẹ̀ ni mi ò láyọ̀ rí. tú ọ̀daràn tí o tì sí ìwò àyà rẹ sílẹ̀ kí ìwọ náà kí o lè ní ìsinmi ó lè nira lóòótọ́ àmọ́ Jésù ní ìfún ọ ní oore ọ̀fẹ́. kí ó lè mú wíìzì o nílò láti kọ́kọ́ di àtúbí kí Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ àti ẹ̀bi ọkàn rẹ kó o kò lé àyà Jésù ìgbà yìí ló lè rọrùn fún ẹnikẹ́ni láti dá ìjẹun làkejì náà. <laughs> ọkùn yẹn ló ní ọmọ yìí ọmọ wọn àgbà lélẹ̀. Ah, píkṣọ ibi tó ti ṣe fún mo mo fi àwọn méjèèjì papọ̀ nìyẹn ọdún òkun ṣe fẹ́ ló ń gbé o wọn kàn máa ń wá wọn máa ń lọ máa ń wú àtọmọ rẹ. Ah, wọ́n sọ pé kúlẹ̀ ti bímọ ráyè wò kọ́ lèmi tẹ̀ wá wá ìgbé ráyè dáadáa wò lélẹ̀ nígbà tí lẹ́kùn mi ṣí tán tí wọ́n lábì tún bẹ̀rẹ̀ torí ọ̀nìlọ́. Ronke ó yẹ kó máa dúpẹ́ ni o ó yẹ kó máa bí ìwọ yìí kan náà lọ́nà ń fi hàn ó tẹ̀ jẹ́ pé èmi ló ń ranjúmọ́ ló ń ranjúmọ́ pé mo fẹ́ gbọ́kọ ẹ ẹ eh, wọ́n advice máa fún ìfarabalẹ̀ ṣòro náà tó wà ní ọ̀rọ̀ ẹ̀ kò tí ì kọ́ṣẹ́ o kò tí ì yọ ọwọ́ ṣẹ́. oyin tá a rán náà lóde ọkọ lọ́dún junior wà ní. Ìṣe ọmọ tún ti polúkọ ọmọ pé kúlẹ̀ àtúrí máa fọ́ mi mo máa dáná ah. máa jẹ́ gbèsè. Oyin kò ṣe o lè máa Hey, Wọ́n ń dá ṣàlẹ́wà sí. Ah, èmi máa suggest kankan o. Máa suggest pé ká lọ síbẹ̀ ń sìn. Ká lọ fojú ara wa rí nǹkan tó ń ṣẹlẹ̀. That's the thing. Ẹ ní sùúrù, ẹ ti kọ́kọ́ pè é. Ẹ ti kọ́kọ́ pè é lọ. Let it be more. Hey, ṣúrin hello báwo ni ṣe wà ókè ẹ̀pẹ̀lẹ́ báwo ni ṣe níbo lẹ́wà ókè ẹ gbàdúrà pé mi náà. nínú wa ṣọ́ọ̀ṣì nílé tó máa rọ́pò. ọkùnrin ìbá àwọn ọkùnrin mi ní àjà. ẹ jẹ́ lọ. ọkùnrin àwọn ọkùnrin mi lájà ọ̀gá padà síbí afẹ́lọ́jà òun gbé báyìí lọ gbé báyìí ní apádàbọ̀ ah, wọ́n gbélé gbélé nìkan ah, ah, kí ló dé. ìbílẹ̀ níwọ ìwọ òní bọ́ńgà ọ̀dọ́ tálílẹ̀ dáàdì fúnlẹ̀ wọ́n ti bímọ. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀pọ̀ ni òkú lé mi, ọlọ́mọ dá láàrin mi àtẹ. Daddy, dáàdì ẹ daddy, daddy. dáàdì. ṣé o ti wá rí bí ọlọ́run máa ń gba àwọn nǹkan kan láàyè láti lè kó àwọn ọmọ ẹ̀ yọ nínú ìṣòro ìwọ ni kó o farabalẹ̀ ọlọ́run sì wà níhà tiwa. ẹbí ṣe wá rí bí ẹ lè ẹbí ṣe wá rí báyìí mo ṣe rí pé wedding plans yẹn o move o move Rara. a lot of unexplainable oaths owó dé ọkùnrin yẹn mi mọ. kí a lè rí ìdí gbogbo ọ̀rọ̀ yìí ni ìwọ náà wò mú nǹkan nínú kó o ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú kúnlé kí o wá rí i wípé iná wà lábẹ́ ìkòkò àbí kó o dúró de àsìkò olúwa ibi tá a ti ẹ̀bọ̀ ọ̀rọ̀ dé yìí níbi tọ́lá ayé mi dé yìí ẹ̀wọ̀n mo ti fi gbogbo ẹlẹ́fọ̀ọ́ lọ nígbà tó bá wù ọ́ lọ́wọ́ nínú ọlọ́lẹ̀ kó fún mi lọ́kọ tèmi. Bàkátì wo ẹkún tó ń sùn yìí kò ràn nǹkan kan dìde báyìí kó wọnú kíchìn lọ ro àmàlà tó gbóná gbẹ̀gìrì àtẹwédùn bẹnu pọ́ọ̀tì ẹkún yóò ràn nǹkan ó jẹ́ dìde kó lọ jẹun ó jẹ́ fọkàn ara ẹ balẹ̀ lọlé lọ kó o lọ jẹun. Fúnkẹ́. orí ẹkùn ìlú ìwà látàárọ̀ mo jáde mo tún wọlé mo ìwà lórí ẹkùn ìgbà tó bá sun gbogbo omi ojú ẹ tán ìgbà wo ló fẹ́ sùn mí. mi ò lè dáríjì dáàdì mi mi ò lè dáríjì wọn ó nira gan-an. ibi tó bá le la ti ń bá ọmọ ọlọ́run mo mọ̀ pé mo ti ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé ó máa dáríjì bàbá ẹ kí ìwọ náà lè ní sinmi inú ẹ ò dùn bí ò ṣe dáríjì wọn. ìkànnì bàbá mi.

dáàdì mi. Mhm. mo kàn sọ pé kí n sọ fún yín ni pé a ní ìpàdé àwọn òbí ní skul wa lọ́la wọ́n ní kí gbogbo òbí yọjú sí skul wa lọ́la. ok tó ní. ọ̀la ni award giving day wa ọjọ́ tí wọ́n máa fún àwọn ọmọ tó bá ṣe dáadáa ní ẹ̀bùn àti láti mọ̀ pé bóyá mo máa bọ́ sí ìpele tó kẹ́yìn. ẹ ó bọ̀ síbẹ̀ ìwọ náà ló bọ̀ sí ìpele tó kẹ́yìn ìwọ náà ló jáwé olúborí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ọ̀la wa ni èmi lè bọ́ ọ lọ ìrìn mi ti pọ̀ lọ́la o ṣẹ̀ṣẹ̀ ń sọ yun fún mi ni ibi tí mi fẹ́ lọ́la ó ti wà nílẹ̀ Ọlọ́run ó bọ́ ọ lọ Ọlọ́run ó bọ́ lọ. bàbá mi ti bẹ́ẹ̀ mú pé torí ọmọ náà la ṣe ń ṣiṣẹ́ ẹjọ́ ẹ̀ bá ń wáyè náà ni bá ń wáyè ni. a ní mo níbi tí ń lọ lọ́la. ẹ̀wọ̀ ẹ bá ń wáyè ẹjọ́ ẹjọ́. Ah. fúnkẹ́ ọmọ mi òtún ọbẹ̀ náà ṣàánú fún mi ṣàánú fún mi. bàbá mi bàbá mi ẹ má bínú sí mi mo ti dáríjì yìí tọkàntọkàn mi mo tú yín sílẹ̀ nínú ìdí ọkàn mi ó nira láti ṣe ní tòótọ́ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọlọ́run á ràn mí lọ́wọ́ bàbá mi ó ti tán lọ́kọ mi ó ti tán pátápátá. Ah, <laughs> oh, bàbá mi. ó mà ṣe wọn ah, mo ti dúró dúró nítorí ọjọ́ òní tí ó dáríjì mí ó mà ṣe wọn jésù àdáríjì gbogbo wa o láyọ̀ là ó pàdé o láyọ̀ là ó pàdé o. bàbá mi ṣe àrínísí tí. me, ¡Mamame! me, ¡Mamame! me, ¡No, no! que me pela! ¡Es la que va a morir, mamá! ¡Mamame! ¡Mamame! Joseph Adeosho, Yes, sir. Congratulations. Thank you, sir. This award is being given to you through this school for an excellence performance. And the Lord bless you. Ibi ẹja. Ó yà mí lẹ́nu, kò tó yà mí lẹ́nu nítorí pé pásítọ̀ ti sọ pé aláàtìṣe wọn á mà ti ṣe ara wọn. Congratulations. Congratulations. May the Lord bless you. Ah, Dádì àti mọ́mí ńkọ́. <laughs> Dádì. Eh, dájú wọn. sọ fún wọn pé èmi ni award day ni. ẹ eh, n sọ fún ọsàn àwọn kò bísí ni mọ́mì eh, dáadáa ni mọ́mì wa. ẹ bá mi kí wọn o. báwo lẹ sọ. thank you. thank you. sir. gbé sílé ọkọ. irú àwọn èyí tó wà nínú ìwọ́n tó fún ọ nímì. kí ló tẹ̀lé <laughs> wọ́n ní pé mi mo jáwé olúborí ní gbogbo àwọn àtàjọ ṣètẹ́wò jẹ èmi mo bá olúborí mi ò lọ ṣàṣeyọrí. ṣebí ṣebí ẹ sọ pé ẹni wá ni èmi náà kàn tí ó síwájú ni ah! ọlọ́gbà jẹ́ gbé mi pamọ́ lọ́jọ́ ìyá ọmọ ah! nígbà mo mọ̀ pé òní ni mo kàn ní ìgbà bí mo ṣe ń ṣetán ni mo ní kí n máa sáré bọ̀ ó ah! mọ̀ mú lọ́wọ́ mú oríire yóò dáa fún ọ náà wá fowó sí ni owó bo ìdìbò owó bo ṣàṣeyọrí náà ni ẹ̀rọ ẹ̀rọ parí lè jà lọ kó gàdá lọ rárá mo fẹ́ jáde mo fẹ́ jáde kàmá lọ ní kàmá lọ ní kàmá. ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé o ìdùnnú wọlé ire wọlé o. ṣáájú àbámúre wá kire tó tọ́ ọmọ rẹ̀ ilẹ̀kùn ti ṣí ó ní wọlé kí n máa yọ amúmijọba tán amúmidélẹ̀ lè rí ilẹ̀kùn támọ̀ráyé tí bàbá ti ṣí kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ bàbá ti gbà ó.

Hello. Good day to everyone. I am Femi Adebili, popularly known as Features Baba. I'm an actor, a drama minister, uh, a scriptwriter, a director. By the grace of God, I'm inviting you to our filmmaking workshop. The FTW is not a new name. You've been hearing about it. FTW, FTW, only that you've not experienced it. Another section will be coming up August 16, 26 with the theme Fresh Anointing. It's always an experience when people get overhauled for greatness. What are you doing? Come and register for the next section of the FTW. We shall be expecting you at the same time for children, also the same date and the same venue, 16 to 26th of August. Be a part of it. I am inviting you we are inviting you. Come and tap into grace. Come and touch something in the spirit. Come and receive a fuel that will push you to the next level of your life and ministry. If you are a creative, you are an actor, whether you are already in service or you are trying to start acting or it's your passion, I tell you, the best place for you to be around is if I Choose that Talent Workshop a subsidiary of the Prem Film Academy. The numbers on the screen are sure plugs for inquiries. Thank you very much. I will be expecting to see you and to shake your hand. God bless you. be kí n má kú ṣàjò bàbá múre wá ire tó tọ́ ọmọ rẹ̀ ilẹ̀kùn ti ṣí ó ní wọlé kí n máa yọ amúmijọba tán amúmidélẹ̀ lè rí ilẹ̀kùn támọ̀ráyé tí bàbá ti ṣí kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ bàbá ti gbà ó. ọba wọlé ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé o ìdùnnú wọlé ire wọlé o ayọ̀ wọlé ìlérí kó ṣẹ ìdùnnú wọlé ire wọlé o ayọ̀ wọlé kó ṣe àánú wọlé ire wọlé o ayọ̀ wọlé ire kó ṣe wọlé.